àgàbù o dẹ̀ jọ fún mi nígbà díẹ̀ láti padà lọ sílé ayé ó ní nǹkan pàtàkì kan tí mi fẹ́ lọ ṣe. báwo ni ṣe ń ṣe báyìí ẹ ẹ ìgbà wo ló dé tó tún fẹ́ máa lọ má ṣe báyìí jọ̀ọ́ ẹ mò ń bẹ̀ ẹ́ ni ṣògì ṣé bó ṣe ń fìfẹ́ ṣàwọn sí mi ṣó dáa kó dáa. n ò ní bínú ni ọ̀tẹ̀ yìí tí mi ń lọ mi ní pẹ́ tí máa fi padà wá jọ má bínú. bó ṣe máa ń sọ nìyẹn mi ní pẹ́ mi ní pẹ́ mi ní pẹ́ wàá fojú mi sọ́nà ó dáa. kò rí bẹ́ẹ̀ ó máa ní sùúrù fún mi ni o nítorí nǹkan tí mi fẹ́ lọ ṣe yẹn ó ṣe pàtàkì gan ilẹ̀ láti ṣe ó máa tún fún mi nígbà díẹ̀ láti lè lọ ṣe ni jọ. ìgbà díẹ̀ ìgbà díẹ̀ ẹ ibi tí nǹkan èèyàn bá wà lọkọ̀ èèyàn náà máa ń fà sí i kò dáa kò dáa kò dáa bímọ má bínú. ó dáa má pẹ́ o má pẹ́ o má kọjú mi sóhun alẹ́ o má kọjú mi sóhun alẹ́ o. mi ti gbọ́ mi ní pẹ́ ọ̀nà wo ni màá wá gbà láti lò. tó bá wa jẹ́ bẹ́ẹ̀ sórí ọ̀nà tó máa gbà ni tó bá ti wá di oríta mẹ́ta aláboyún tó bá ti rí ní aago kan ọ̀sán tàbí tòru tí yóò fẹ́ kọ́kọ́ sí ti aṣọ lé ọmọ inú ẹ̀ bọ́ta nǹkan tàbá wíwá tọ. mi ti gbọ́ ó ṣe ọkàn mi ní wá pẹ́ tí mo fi padà lọ bẹ́ẹ̀. olúkúlùkù máa ń bẹ lábẹ́ aṣọ àwọn kan sunkún pé wọn ò ní fìlà ò gbàgbé ẹni tó lórí àwọn kan sunkún pé wọn ò ní bàtà ò gbàgbé ẹni tí ó lẹ́sẹ̀ oríṣiríṣi ìṣòro ló ń bẹ láyé oríṣiríṣi àléébù ló ń bẹ lára wa ṣùgbọ́n ibi tó bá rìn dé ṣóun ló máa rí mọ́ oríṣiríṣi ìrírí màmá ló ń bẹ láyé yìí. gbọ́ pé ẹnìkan náà kì níta. Ah, bóyá mọ́mì ti dé. nígbà tẹ́lẹ̀ o ti wá mọ̀ bẹ́ẹ̀ pé wọ́n wà ta lọ sílẹ̀ lọ sí gate fún wọn náà. so fíìmù lẹ́wọ̀ títí títí tẹ́ fi wà kárí lè wè tẹ́ mọ̀ pé nìkan náà ní ìmọ̀ tó ṣe ẹ́ tó ti sùn by this time of the day a gbọ́dọ̀ tí ń di gbogbo gbà ṣé kágbà ìpè fíìmù tó máa ń wò náà ló jẹ́ lọ́kàn bẹ́yìn tó fi di pé bí òde three a.m. ò ní sùn. dáàdi oorun kì í kún mi ní tágo kan sí méjì ò bá ti lù. wà á dẹ̀ lọ rí dókítà hospital wà ń bẹ̀ wọ́n á gba blood sample ẹ̀ wọ́n á dẹ̀ mọ tó ń ṣe wọ́n á sọ fún ẹ simple. tó bá dàrọ̀ ìmọ̀ràn rí dókítà. kò bẹ́tà ẹ káàbọ̀. mọ́mí ẹ káàbọ̀. ẹ wò táyà ẹ wò aago this is after eleven àgbàlagbà for that matter láì ṣọmọdé kí ni ń jẹ ní patí tó tó bẹ́ẹ̀ yẹn kí ni ẹ mú. ẹ má bínú ẹ mọ̀ pé mi ló kìrin bẹ́ẹ̀ ẹ mọ̀ pé mi rí ìrìn bẹ́ẹ̀ yẹn àmọ́ àwọn tajọ lọ kì ṣe patí kan náà dandan bí bàtà àwọn ní ká lọ ṣe mítìnì ni àmọ́ àwọn tajọ lọ àwọn ló gbé mi lọ àwọn ni mò ń dúró dè. ara ń tà ń sọ nìyẹn gbogbo aláti pé tí yóò bá yá onímọ́tò kò yẹ lẹ́sẹ̀ nígbà tó mọ̀ pé wọ́n gbé ẹ lọ ni nígbà tó dẹ̀ ti ń di after seven sí seven thirty wàá kángára ẹ̀ wàá excuse wọn wàá máa bọ̀ nílé ẹ̀ ok tí àwọn ọmọ ẹ̀ bá wá lọ patí dòru báwo lè fẹ́ bá wọn wí àbí orí tẹ́ fi ṣèwé yìí wà lọ́rùn nítorí ẹ máa ń deceive ara yín orí tẹ́ fi ṣèwé ò sí lọ́rùn o blood tó wà lọ́rùn ẹ ní kékeré kọ́ ló wà lọ́rùn ẹ lágbà eegun tó wà lọ́rùn ẹ ní kékeré kọ́ ló wà níbẹ̀ lágbà orí tẹ́ fi ṣèwé èwe ló ti mọ́ èyí tẹ́ fi ń ṣàgbà àgbàlagbà ni o. Ah, èmi gan oorun ti kọ́ gbé mi lọ bedroom mo mo rí tẹ̀ náà kí mo tún sáré tají ah, ìyẹn ò dá tó ò dá tó. ẹ má bínú mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. mi dádì ń kọ́ńpléènì pé mi máa ń pẹ́ sùn. ṣé mi ní ò sọ fún ẹ pé o máa ń pẹ́ kó tó sùn ni? Ah, mélòó lọ́jọ́ orí ẹ̀ tó ń sùn láago méjì aago mẹ́ta wàá wá jókòó ti tv wàá máa wo fíìmù ẹ́ yìí sọ fún ẹ níṣẹ́ bẹ́ẹ̀ mi náà sọ fún ẹ. bá ah, ah. mi ọrùn kì í kùn mí ni. ẹ ta ló wá sọ yẹn fún tẹ́lẹ̀ tóun bá wá ń kùn ẹ kì í ṣe kó máa lọ ọ̀dọ̀ dókítà ni bóyá àkọ́kọ́ ń ṣe kó lọ ṣe tẹ́sì torí téèyàn bá ní ibà náà kò ní lè sùn ẹ́ bá ti dọ̀la kò gbọ́dọ̀ dókítà o gbọ́. bá lọ sí sọkúlọ èmi kàn mọ̀ pé ẹ láti fún time díẹ̀ ni. o ti fi owó mi lófo. kì í ṣọ̀rọ̀ owó ni kókó ẹni tí ò dìlíbà ń ṣe ó lè dìlíbà lẹ́tà ṣẹ́gẹ̀. bí omi kílódé tó ń sọ̀rọ̀ báyìí náà ah, ṣé ìgbà tí yorùbá mẹ́sẹ̀ ọ́ finally èmi ò rí sí nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá ti mẹ́sàn get him off the work kálẹ̀ jẹ́ tẹlómi tó máa ṣe kí mi ṣe rò nìyẹn náà. Ah, bọ̀dá mi iṣẹ́ yẹn ṣì wà òkè tó o ṣe bí ẹ̀yẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ìlú bọ̀bọ̀ yìí ni ẹ sì lè fún ní you can give him another trial. sorry jare babe how are you. fine. ti ṣe tán. mi ti sún oúnjẹ yín tán tẹ bá ti rẹ́dì láti jẹun kò kò bá mi dín ìṣẹ̀lẹ̀ kù. táìmù ti lọ mọ́mì ti máa máa dúró níta wọ́n á máa wò ipò ọmọ àwọn fẹ́ẹ́ dé ọmọ àwọn fẹ́ẹ́ dé i need to go. kí ni ìtumọ̀ yẹn ṣé ewu ò ní bá wa jẹun ni. ah bébì mi ní lè jẹun tí n bá jẹun bí n sìn tí n bá délé mi ní lè jẹun wọn àmọ́ mi ò bí má dà tí mi. babes kí ló dé tó máa ń ṣe báyìí náà ó tún tún sọ̀rọ̀ bí ìgbà tó yẹ pé òtún fẹ́ sùn bí báyìí nìyẹn i mean i don't understand ah, ah this is a relationship tí ẹ try kó sunú lé mi fún ọjọ́ kan ó dáná tán sìn o ò tiẹ̀ dúró kájọ jẹun papọ̀ i mean bá ṣe máa mọra wa bẹ́tà nìyẹn àjọ jẹun wàá sùn tó bá dẹ̀ dọ̀la wàá máa lọ lé. i can't sleep over tó ń rún yẹn tí ẹ yọ fi side mi lè sùn. o kì í ṣọmọdé náà o kì í ṣọmọ kékeré náà i'm not happy kò sígbà tí mo sọ fún ẹ pé kò sùn wàá ní ẹ ṣèbí a ti sọ̀rọ̀ uh, a discuss it fine i discuss it but i'm not happy about it. baby i'm sorry it's a personal issue mi ní lè sùn you need to understand please no, it's okay. It's okay. No please ah, thank you baby right. i need to go. Ah, táyì tí. Máa wọrí, máa wọrí, jẹ́ kí n lọ́jọ́ náà. Ok. Ẹ má bínú. Jọ́dún jọ jẹ́ sáyé tọ̀. Lòdì lè nǹkan, ó lè máa jẹ́ lọ́nà. Thank you, baby. Inú mi ò lè ṣe ọkàn sọ thank you, baby. I'm sorry. Let's go, let's go. Mọ̀ bọ̀. All right. ọ̀rọ̀ tí bàbá bá ń bẹ̀ sọ kó mọ èsì kó má fi dá lóhùn gbogbo tó lè wò tó bẹ́ẹ̀ sọ. Oh, ó ṣe gbà ó ṣe gbà. èké ni. ó dẹ̀ ti pẹ́ lọ́dọ̀ yín o. ẹ kò yé kì í ṣe èdè yẹn náà ni ẹ máa máa kì í rọ́lá bá ń tẹ̀. ọmọ mi ẹ dúró ẹ fún mi ní ẹsọ ẹ hint mi kí ni dáre fẹ́ bá mi sọ kankan èmi ò mọ tó fẹ́ sọ mi ì mọ̀. Ah, ah. ṣó gbọ́ yẹ ní ò possible na mọ́ mi ah, ẹ̀yin tó jẹ́ wípé ẹ̀yà àti dádì close kan ẹ̀ wá ní mọ̀ nǹkan tó fẹ́ bá mi sọ. mọ́mí ẹ̀ mọ̀ tí mo fẹ́ bá ẹ sọ and that is nothing but the truth mọ́mí ẹ̀ mọ̀ tó mo fẹ́ bá ẹ sọ tí mo pè é wá fún because kò sí mọ̀ràn mọ̀ràn tó mọ̀ràn bí ọlọ́rọ̀ and mi ò mọ kí ni reason tẹ ṣe máa ń believe pé gbogbo ohun tí n bá fẹ́ ṣe mọ́mì ẹ̀ láti mọ̀ pa ẹ̀. torí pé five and six ni àti mọ́mì náà. five and six làwa méjèèjì ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ tí mo fẹ́ bá ẹ sọ ni. fi ṣayọ mo fẹ́ kó gbà wípé nineteen tó lóun ò ní bá òkun ṣe ṣé pé àti di twenty ẹ̀ á mo rò pé n tí mo fẹ́ sọ láti yé yín báyìí gẹ́gẹ́ bí ọlọ́gbọ́n àbí. ó ti yé mi. good. ohun tí mo wálé ẹ̀ wá bẹ́ẹ̀ sọ òun ni bàbá ẹ̀ sọ nípa ọ̀rọ̀ ọkọ níní òun ni oh. wọ́n túmọ̀ fún ẹ. very good. ẹ lóòótọ́ ẹ ti wá sọ́dọ̀ mi wá sọ and ẹ wo dáàdì kó ṣe pé bí wọn èmi náà bí mo ṣe wà báyìí pé mi ò tí ì ní adé orí àmọ́ àwọn ọkùnrin pọ̀ ń ta kò sọ́kọ láàrin wọn àwọn ọkùnrin tó wà ń ta sí wọn ní nǹkan ṣe wọn ò gbádùn irọ́ ti pọ̀ jù wọ́n tún yọ̀lẹ̀. àfẹ́yí ṣayọ̀ lóòótọ́ ọkọ wọn lóde lọ́pọ̀lọ́ fi ń gbé tí ẹrù ọkùnrin pọ̀ ń ta sọ́kọ bọ́ nínú ọkùnrin tó pọ̀ ń ta tí ò sọ́kọ ni àbúrò ẹ̀ òun máa ń rò pé mi ò rí òun mo rí àwọn méjì kan tó máa ń ṣẹ̀ṣẹ̀ ṣoṣooṣù tó máa ń wá wá kiri ṣé bí inú ọkùnrin tó pọ̀ ń ta nìyẹn àbí mi ò rí. dọ́dí. dọ́tà ohun tí mo rò pé o ní láti ṣe ni pé kíwọ náà múra ẹ wálẹ̀ because ọkùnrin ò ṣe ṣàpọ̀sí òun láti wà submissive you see come down to their level má ṣègbéraga sọkùnrin tó o bá ti ṣe mutomuto wà á rọ́kọ ti yẹ àbí. ẹ̀rí sọ àmọ́ ẹ má forí borí mm. ẹ má fi orí àbúrò borí ẹ̀gbọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń yọ̀pin wọn. ó dáa mo ti gbọ́. àmọ́ ìwọ náà fi ṣe ayọ̀ ìwọ náà fi ara balẹ̀ bọ́kọ̀ ṣe síta ìyọkọ̀ wà ta mm. má ṣègbéraga. n ta n sọ nìyẹn. fárẹ̀ balẹ̀ kọ́ ló ń bá mi yàn fún ẹ ní kíákíá. Eh? ẹ ṣàmùmọ̀tẹ̀bí mi ò ń ṣe ẹni tó gbéraga ẹ mọ̀ mo dẹ̀ rẹra mi sílẹ̀ dáadáa kódà mo fojú sílẹ̀ àmọ́ àwọn ọkùnrin tí mò rí mi ìtì ẹ̀ tí rí ẹni bí ọkùnrin láàrin wọn pàápàá jùlọ ṣé mo ṣe wà yìí i'm an independent woman ẹ mọ̀ mo gbájúmọ́ ṣẹ́ mi ọlọ́run bless mi mo wà very okay ẹ mọ̀ mi nífẹ̀ẹ́ kọkùnrin kan wá ẹ mọ̀ nǹkan máa ṣe mí bí ẹrú no way torí ẹ̀ mo ṣe gbájúmọ́ ṣẹ́ mi ọlọ́run dẹ̀ bless mi ẹ mọ̀ mi ò ń ṣobìnrin tó jẹ́ pé ẹ tí ọkọ bá ti mú wá kò ní lè jẹun kò ní lè wọṣọ gidi kò ní lè ṣe anything sọ́rọ́kùnrin tó bá fẹ́ mi gan ó ní luck torí blessing ni máa jẹ́ fún mi ò ní jẹ́ bùkátà sí rárá àti rárá. ara tá à ń gbé fún ẹ fèyí ṣayọ ara àwọn nǹkan tí mo observe nípa ènìyàn òun láti wà submissive fún ọkùnrin kò sí obìnrin tó máa gbéra ẹ̀gà báyìí tọkùnrin máa fẹ́ tẹ̀lé hmm. even your age mate ó máa fẹ́ sá fún un nígbà tó bá ti rí i pé o ti gbé ṣódà rò báyìí àti pé tóbìnrin bá ti jàjà lówó lọ́wọ́ kó tó di po lọ́kọ yọnu ni o the best thing for you ni pé kó ya ara ẹ ra ẹ sílẹ̀ kí ọlọ́run lè gbé ẹ̀gà bẹ́ẹ̀ ni. ìyá ṣakọ díẹ̀ díẹ̀ ló bá àmọ́ àmọ́ mo ti gbọ́ dájú. ẹ ẹ máa ṣe àwọn ọkọjá àkóṣe èmi ni mo tó báyìí jẹ́ kó kúrò nínú ìgbà ìyá yẹn o ti gbọ́. Títí pẹ̀lú David, ẹ̀jẹ̀ ya bọ́ síbi, kílẹ̀ dì sẹ́yìn, tójú dẹ̀ ti lẹ́rìí, jẹ́ káwọ́ lẹ́gbẹ̀ẹ́ ọmọ ṣẹpẹtẹ mi ò dẹ fẹ́ invest lórí nǹkan tí ó ní interest ẹ sọ fún kadija kó pe sẹmira àti ṣàléwà pé ṣàyè yapa ẹgbà ń tirúkà kó fún wa ní ṣíṣà ká lọ léèrè kádẹjà máa láṣìta ẹwọ ọmọ tí mo gbé wá ságbó tó lọ dàrú sí àwọn wa ní kí n jẹṣẹ o ó wá fẹ́ fàgò gbé à. má jẹ́ ká fàkó má jẹ́ ká fàkó mọ́wọ́ yẹn síwájú yẹn síwájú bá ti sẹ́yìn sẹ́yìn sẹ́yìn sẹ́yìn má jẹ́ ká fàkó ọgbẹ́ra jọ àwọn abẹ́ ṣe náà wà ó fẹ́ mọ̀ tọ́pọ̀ lọ́wọ́ arúgbó. talking about fashion. yes oh we have our gala pictures in. Eh, àwọn iṣẹ́ tí mo ṣí wọlé. hello that's my brother. hey hey yeah. hey. that's beauty. i'm beauty. how are you. fine thank you. love it oh, love it how are you. i'm fine. and here is Franca. Franca how are you. okay. how are you doing. i'm fine. Yeah. rí i pé <laughs> mo ṣí iṣẹ́ ah, uh, yeah yeah yeah yeah that's good. She, well, okay. yes yeah. i'm okay. good ẹ wá jókòó ní ìlànà yìí. mo sọ fún wọn pé kí wọ́n dìde kí ni wọ́n ṣe rí kankan. Ah. Franka ó yá wọ́n ní kẹ́ play soundtrack kí wọ́n fẹ́ gbọ́ṣẹ́ yẹn o. Tom jẹ́ kí wọ́n rí iṣẹ́ yẹn gan. àmọ́ ilé yóò kì í ṣe gbẹ̀gbẹ̀ ó yá ó yá ó yá love it iṣẹ́ yẹn. Talent, body, body, body, body, body. beauty ó ó kill everything rẹ complete set ni total package ẹ wò ṣe it's alright it's, it's okay. wọ́n gbóná gan-an náà. yeah yeah yeah ah, you, uh, you're welcome lady. thank you. Hey, no problem um, Franka Maori, rẹ ẹ̀gbọ́n ni kò dúró pé wọ́n fẹ́ rí wọ to get so kò feel at home o oh, ní problem o kò ṣe wọ́n yamayama to get. ẹ àwọn ya beauty jalo oya love it ẹ jẹ ká rí i. báwo ló feel at home ilé ló wà ṣùgbọ́n o ní problem ajá ayé ìjẹkùjẹ. Hi Franka. Um, sincerely speaking, I I like you. Thank you. More like aṣọ tó especially start tó fi rán bí <laughs> Thank you. Well, my ní mo lè wà um, Yes, um, first and foremost, mo fi pé kalẹ̀ mọ́ra wa better. Mm-hmm. But let's start with this. Eh, mo fẹ́ kó wọnú kitchen lọ. Okay. That's the kitchen alright wàá rí gbogbo nǹkan tó yẹ kó fi dáná bẹ bóyá kò sí anything fún àkàtì kọ́kọ́ jẹ then we know each other better. ok ṣé iyán lẹ fẹ́ ni àbí àmàlà. o lè gúnyán. yẹ́ẹ̀ ọmọ èkìtì ni mí. jésù <laughs> ẹ <laughs> that's good but um, ẹ má jẹ́ ká tẹ́ ẹ lọ bẹ́ẹ̀ bóyá ká ra àmàlà ẹ̀fọ́ rírò wà bẹ́ẹ̀ ẹgbẹ́ jáde káwọn sọ ọmọ Èkìtì mo máa ń bẹ̀rù yín. mo lè pé mo fẹ́ kẹ́ sáré bá mi wò kankan àbúrò mi ṣẹ̀ bá mi mú ọmọ kan wá Franca lórúkọ ẹ̀ mo láìkẹ́ in fairness mo fẹ́ kẹ́ bá mi rò ó tó bá jẹ́ pé ọmọ téèyàn lè rọ́ọ̀lù ni kí wọn má lọ ṣiṣẹ́ ṣó ti yé yín ẹ sáré bá mi wò ok ma hold on. ẹ. ah. kò sí nǹkan tẹ́lẹ̀ sáré bá mi ṣe sí kí n tiẹ̀ jẹ́ lẹ́ẹ̀kan àbí kí lẹ fíìmù. ok mo ti gbọ́ màá màá pè yín later ẹ ṣé thank you ah. kò ní dé ah. àmàlà ṣe jẹ wọn báyìí o. Franka Franka. ẹ ẹ mo ń lò pé kàmá jáwèé làwọn bóyá ká yí tàn. why. no mo pé for a start you know. <laughs> ṣé ẹ rò pé mi ò ní rò dáadáa ni àbí ó máa ní kókó. Oh, no no no mo wà kókó lè ní kàkà o mo kàn fẹ́ ká ìta ọ̀tún so let's let's go okay. like this. no na change wọ́n dún ní sábà na change alright. àwọn kan sunkún pé wọn ò ní bàtà ò gbàgbé ẹni tí ó lẹ́sẹ̀ oríṣiríṣi ìṣòro ló ń bẹ láyé oríṣiríṣi àléébù ló ń bẹ lára wa. àgàgù iná ìfẹ́ mi máa ń jó lórí ẹ̀ púpọ̀ jù ó máa tó máa fún àwọn èèyàn lára o. báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí ṣé wọn ò ti gbàgbé pé nǹkan tá a bá fi sílẹ̀ báyìí òun lẹ́nu ewúrẹ́ ń tó. ìyẹn túmọ̀ sí o fẹ́ kí n tètè padà sọ́dún ẹ̀ nìyẹn o. bẹ́ẹ̀ ni ah, òun náà ṣàmọ̀ wípé aládéhùn alọ́rọ̀ àjọsọ o máa ní sùúrù ni o mọ̀ pé mi ti bẹ̀ẹ́ tẹ́lẹ̀ pé kò fún mi nígbà díẹ̀. ẹ mo mo gbọ́ ni o àmọ́ mi ìgbà ìgbà díẹ̀ náà ló ń tẹnumọ́ láti ìjọ láti ìjọ ìjọ ó dẹ̀ ti ń pẹ́ jù o. mi ní jẹ́ kó pẹ́ kí n tó padà wá sọ́dọ̀ ẹ̀ sùúrù náà ló máa ní. gẹ́gẹ́ bó ṣe mọ̀ mi pé mo nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́ lọ́pọ̀lọpọ̀ couch tó kàn ń lọ́ bí ejò kí ni nǹkan tó ṣe. bébì àfikún náà ń ṣàánú mi pẹ̀lú àwọn àlá burúkú tí mi ń lá ọjọ́ mẹ́ta yìí ó ti sún èmi náà. but mo ti máa ń sọ fún ẹ severally wípé àlá kò sí nǹkan kan tálà ní í ṣe pẹ̀lú ìgbésí ayé yàn and mo máa ń sọ fún ẹ wípé anything tó bá ń rò tó fi sùn òun ló máa fi ń lálàá má jẹ́ kí yẹn máa dẹ́rù báyìí ó ti gbọ́ mo dẹ̀ ti máa ń sọ fún ẹ mo ti máa ń wọ̀nà ẹ pé you shouldn't be scared about all that sórí àlá ní ìkọ̀kan hmm? tó bá bẹ̀rù àlá tó bá lálàá tó bá ti bẹ̀rù tó ti gbé sọ́kàn pé ah ìbẹ̀rù àlá kìnnìkan kìnnìkan nǹkan máa ṣe é trust me nǹkan tó sọ pé máa ṣe é ó máa ṣe é but tó bá lálàá tó kọ̀ wọ́n pé you leave everything to God ọlọ́run máa take care ọlọ́run máa control ẹ̀ you understand what I'm saying yeah. don't let that bother you okay all right baby so go inside and you know shower then. So stand up and go inside, go lọ shower then. Okay. You have an abu issue, máa lọ lílá lẹ́yìn. Ẹ mi ṣe ń lọ lé jẹ́ tètè lọ shower. All right. All right, baby. Yeah. Mm. agongo ó súnmọ́ ìyàwó ẹ̀ súnmọ́ bíi ti báwo ó wúrí nǹkan tó ń fà ní nǹkan tó dẹ̀ ń fà yẹn kó bá mi lára mú dèmọ́ wà wo nǹkan tí ó mọ̀ ó kọ́ nǹkan tó mọ̀ lọ torí nǹkan tó ń fà yẹn kò pẹ́lẹ́ dá ẹ̀ mú. Ah! kí ló máa wá ṣe báyìí. ṣé kẹ́ ẹ̀ ṣé bíi ti báwo máa máa wo ni o ah, máa máa wo ni o. ó máa lè wo òun. máa máa wo ni o. ìyàwó ẹ̀ máa. ajé ti gbúgbà jẹ nìyẹn bills ya palẹ́ mi mẹ́. ó jẹ́ ìrìn àwọn ọmọ mi wá ṣe é. ẹ bá rí ẹ. lábẹ́ ẹ̀ṣẹ̀ òwò ṣolúkúlùkù máa ń bẹ lábẹ́ aṣọ àwọn kan sunkún pé wọn ò ní kíkà ó bá ilé jẹ́ àwọn ṣé wọn rí wa tó ní àbí kí ló ṣẹlẹ̀ báyìí ó orí. Yeah, so can we go now? Go? Just like that? No, I need to know what's up. <laughs> okay, name your price. <laughs> um, is it SR or TDB? Okay, you mean short rest or till daybreak? Yes. Come on, let's go have fun first, man. We'll talk about that later. I don't do that, I'm sorry. Okay, what's your price? 100k. Ah, kilo day. Ah, she gold ló wà ń bẹ́ẹ̀ ni? 100k báwo? Ah so ẹ gbọ́ Yorùbá ah, ah, ah, price yẹn ò kì í ṣe fúnru yín. ọmọ <laughs> you know what i will give you thirty k. tó bá jẹun pé bóyá àwọn tó ṣe wọlé dé ń sìn tó máa fún wa lówó gidi ẹ ṣàmù ẹ. i will give you thirty k. thirty tí ó borí ayé mi bàbá dákun jẹ́ kó jìnnà sí mi. ọ̀hún.

jẹ́ ó ṣẹlẹ̀ sí mi bàbá dákun má jẹ́ ṣẹlẹ̀. Thank you. Next Are we good? Yeah, we're good. Let's go. Let's go have fun. Let's go do those things. Yeah. Yeah, Yeah, oh. I hope you're a nice girl, When we get in, you know that. No, just need to be sure <laughs> you enjoy your money, it's not a problem. Everybody can go go, you go, you go Let's so you tó tá a bá ṣe gbogbo eré náà ṣe English lẹ́yìn fún ẹgbẹ́ máa sọ. òkùnrin ṣẹjọ́ èmi náà ó ti mọ́ ó ti mọ́ mi lára ni ìṣẹjọ́ èmi náà ó ti mọ́ mi lára ni. kò sí problem. shall be good if you're nice if you're nice I promise you. take care of you real good. I get. Yeah. A lot of people do that. Yeah, a lot of people do that. Sorry, mo gbàgbé nǹkan sí club Oh, okay. Yeah, I need to go pick it up, please. Oh, oh, oh. all right, no problem. you. are such a nice person. <laughs> it's okay, it's okay, it's okay, no problem. No problem. No problem. I just hope you just be fast about it. Yeah, I'm not gonna take your time. Yeah. ló dé tó wá bros i no dey go again abeg ọkàn mi ò lọ. ó dùn mí gan-an. ó dùn ẹ̀ fẹ́lẹ̀ dá ẹ̀kọ́. ṣé wọ́n wà abẹ́lé bó ń sẹ̀. of course why not. ká lọ. mo ti lọ you get right. ọ̀rẹ́ mi later. all right. kí ló dé tó jẹ́ kí ọmọkùnrin burúkú yẹn kó gbéyàwó ẹ̀ kó máa lọ ó ti kú fún èrí àti òórùn kúkú pọ̀ jù òbá má jẹ́ kó gbé lọ òun tẹ́ kó máa lọ tó bá yá àtúmọ̀ àríra bọ́yá àtúmọ̀ àríra ìwọ má wọrí èmi lọ náà mi ò lè fìyàwó mi lẹ̀ tẹ́kì mi máa lọ. Yeah, so what's good? I'm fine, thank you. Mo wà kí ló ṣẹlẹ̀? Yeah, mo wà okay. Um, ọ̀rẹ́ I fumbled the other time, I fumbled the other time. Ah, kí ni mò ń ṣe bí báyìí? Wọ́n mú mi rìn. Client tèmi àti uh-uh. ìjọba lè kàn. Ṣèbí ọ̀rẹ́ sọ pé òtẹ̀lé client ẹ̀ lọ mú. Ṣojú ẹ̀dá ẹni beauty for the lọ́sìn. Beauty báwo ẹ must be really like it like èmi ẹ̀ hmm. ti bọ́ mọ́ ẹ̀jọ jáde. ọjà ti bọ́ ọjà ti bọ́ sí. ọjà dẹ̀ ti bọ́ sí. mi ò tí ì gba ọjà náà bọ́ọ̀lù yẹn ṣe gba ẹni ah, sùúrù nǹkan tí mò ń sọ. ọjọ́ everybody need to be tẹ̀lé. mi ò sì yapa lọ́rùn mi mẹ́ kí ni mo ń ṣe ń bí báyìí. Oh. like like You came back, babe. You said you're not going again. I'm gonna shame me. I'm not warm about you, babe? Make una not look me like this, babe. You're all so you know ìwọ náà máa gbọ́ kò sí full stop fún mi lé so ṣó lè ra full stop fún mi ah. mo ra last week ìwọ náà ra ti week yìí náà. tọ́lá ní bísọ́lá ó tún ti ṣẹlẹ̀ o. Ah, kí ló ṣẹlẹ̀ kí ló tún dé kí ló ṣẹlẹ̀. ẹ ṣáàmù aláburúkú ti máa ń sọ fún yín pé mi máa ń láyìn mi tún ti là o. ṣé ti ẹ̀rí ibi tó ti ṣẹlẹ̀ lọ́tẹ̀ yìí kò dáa rárá ilé orí yọmí ni o. orí yọmí ta ló ń jó orí yọmí. Oríyọmí nàún Oríyọmí ìkejì Adékílékún. kí làwọn máa ṣe sínsìn. ó ti sún mi o ní tiẹ̀ mọ nǹkan tí mi fẹ́ ṣe òun náà mi ṣe wá bẹ̀yìn ọ̀rẹ́ mi ẹ mọ̀ nípa ẹ̀yin méjèèjì nìkan ni only confidant mi ní. ok um, ṣé o ti sọ fún dádì àti mọ́mì. dádì àti mọ́mì kẹ̀ èmi ò lè sọ ọ̀rọ̀ yẹn fún wọn o. ó yẹ kó tiẹ̀ lè sọ fún wọn ẹ ṣe báwọn òbí ẹ ni bó o bá tẹ sọ fún mọ́mì tó o sọ fún dáàdì ó yẹ kó lè sọ fún àǹtí fèyí ṣayọ̀ náà. àtàǹtí fèyí àti mọ́mì àti dáàdì mi lè sọ fún yàn kankan lé ẹ wo ẹ̀yin méjèèjì nìkan mi ní o ẹ dẹ̀ máa dúró tì mí kí lẹ́jọ́ rẹ̀ mi fún. ẹ tó o bá tiẹ̀ níyà àti bàbá wà ṣàlẹ́bí bóde lẹ́bí náà wà lára àbí. tọ́lá ni mi dẹ̀ mú ẹ̀hún ìgboro ní ẹ̀hún mi mọ̀ ẹ́ pé o máa mọ ibi tó lè mú mi lọ. ìgboro kẹ̀ wo èmi ò ṣe gbóró síbi kankan o kò dé sí help méjì tí mo lè ṣe fún ẹ ju kí n gbàdúrà fún ẹ lọ mi ò mọ̀ jàdúrà mi kí n máa gbàdúrà mi nínú ilé mi tó gbàgbé pé kí ló ṣẹlẹ̀. wọ́bí tí ò bá mú ẹ jáde ṣòro èmi kí ní burúkú yìí mo rẹ́dì láti mú ẹ jáde bẹ́ẹ̀ ni màá mú ẹ lọ sọ́dọ̀ bàbá. màmá o bàbá wo. Hmm, màmá o ẹ jọ kí ni fẹ́ mu lọ kí n tiẹ̀ ìwọ ṣáà wò dẹ̀mú fóònù nínú ilé. ǹjẹ́ òun mi lọ mi mọ̀ ó ń wọn àwọn bàbá kan tó máa ń lọ bá tó lè wọ́n mi lọ. Beauty! Beauty! Beauty! ẹni pàtàkùn ní kárí. Ha ha ha! abuse. gbogbo nǹkan tí ènìyàn ní lórí àlàyé yìí ló ti ní kò sí ibi tó máa dé tó máa fọwọ́ rọ ẹ sẹ́yìn mo ń ṣe gbogbo eléyìí kí àwọn ẹ̀dá adáyé wọn má bàa gbà ẹ́ mọ́ mi lọ́wọ́ ni. ọkọ mi kí ni mo fẹ́ ní mò ń wá lọ sọ́dọ̀ ọkùnrin mi gbogbo nǹkan tí mò ń fẹ́ ló ń ṣe fún mi kódà tọkùnrin bá ń sọ̀rọ̀ báyìí <laughs> má bàa dọ́gba ni kò tiẹ̀ tí sọkùnrin tó máa ní ẹ báwo ni tèmi ṣe jẹ́ àbí mo fẹ́ gbé gbà mi tí irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn irú ẹ̀ ṣọ̀hún ẹ ó ṣe ọkọ mi ó ṣe mo dúpẹ́. ìpèsè contract kan ti wà nílẹ̀ fún ẹ ìwọ kọ́ ló yẹ kó ṣe ṣùgbọ́n ọmọkùnrin tó yẹ kó ṣe ó ti lọ ní àjọṣepọ̀ pẹ̀lú obìnrin hmm. tí ẹ rẹ̀ ti gba èrè ayé ẹ lọ hmm. ṣùgbọ́n nǹkan tó máa ń sọ fún ẹ pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọkùnrin máa ṣe jẹ́jẹ́ o mo ti gbọ́. má lọ gba èrè ayé ẹ lọ. mo ti gbọ́ o ṣe ọkọ mi o ṣeun gbogbo ìgbà mi mo dúpẹ́ o ṣe gan-an èṣù níyàwó o ṣe ṣe. <sighs> irú àlàwo lélẹ́yìí. ọkùnrin tó máa ń yọ sí mi ní gbogbo ògbà ṣáá bá mi ṣì wà láyé ká ní pé wọ́n ti ṣaláìsí ní ìbá ní bóyá bá mi lọ yọ sí ṣé kìí ṣe pé àwọn àgbààgbà tí wọ́n ti kó nídìílé màá mi gan bóyá ó lè jẹ́ pé àwọn ló ń yọ sí mi o torí gbogbo eléyìí ti tọ́jú sún mi kò máa yé mi mọ́ báyìí o ah! gbogbo ìgbà ṣàrò white a máa wá a máa wá. ṣàṣàánú mi ìwọ ló dá mi ìwọ ló mọ̀ mí jọ̀ọ́ ìwọ náà ṣàánú mi o. ma aṣọ́dé tomorrow ma bank la máa kọ́kọ́ lọ láàárọ̀ láti lọ parí transaction wa tá ṣe kù lénìí then a máa lọ sọ́dọ̀ Mr. Taiwo fún meeting nípa ẹrù atọ́fẹ́ bá wa ṣìpù yẹn ma. oh yeah okay yeah that's true. then after then um, a máa lọ sí ọ́fíìsì. Okay. Do I have any appointments in the office? Um, not really, ma. Okay. All right. That's fine. Ó All right, darling. No shame. Thank yes, you. Yes. Job well done, eh? <laughs> Thank you, ma. Keep it up. All right, ma. Thank you, for Baba Tito. Mo kàn ní kí n rán ẹ létí pé àwọn foodstuff ti wà half half except from the bag of rice that is remaining one àti iṣu mẹ́ta. yorùbá yìí náà ni <laughs> ó yẹ ti improve. mọ̀dá yìí ní kí ẹ máa sọ english mọ́. ok mo ti gbọ́ ẹ̀ máa mọ bá ṣe máa restock um, foodstuff sílé ṣùgbọ́n. sáré bá mi lọ run bath nìyẹn mo fẹ́ wá wẹ̀ kí sùn shortly tó ṣe all right then thank you. Hey. Yes, we're speaking. Oh, uh, eh, Mr. Deribigbe. With all due respect, Mr. Deribigbe, it is Miss Bakari. Yeah, thank you. Okay, so, um, Kilefe, what can I do for you? Oh, fantastic! Wow! amazing Once ti approve contracts, wa wow wow wow i am so excited okay all right ṣé i'll get back to you tomorrow eh? yeah thank you have a good night to rest eh? Eshe, thank you yes we got the contract i'm a superwoman okay. <sighs> <sighs> irú oorun jágbajàgba wo lọmọ yìí ń sùn lọ́sàn-án gan ṣèṣe tẹ̀ ń rò mí pàápàá lẹ́nu jọ mẹ́ta yìí oorun rádaràda mà lélẹ́yìí bó ṣe ń sùn láti bí jọ mẹ́ta yìí. aláròlólá ẹ. mo ti wá ń rí sìn sí oorun tí ọmọdé yìí ń sùn báyìí o because ó dẹ lẹ́ǹkejì tí máa rí báyìí lọ́sàn-án gangan. ó ti ń sùn bí ẹ̀tọ́jọ́ mẹ́ta. ó tọ́jọ́ mẹ́ta. tèmi náà ti ń rí. ó ti di lemọ́lemọ́. ó ti ń rí dáadáa tó báyìí. mo ń wò pé bóyá ó ń lálà ni pé tó bá sùn ń lálà ni. nígbà tí wọ́n wá rí tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí abiyamọ kí ni tó wá rò. Ah, mi ì rí ìkọ̀kan rò sí so o ti máa ń rí ní gbogbo ìgbà yàtọ̀ o wá ní òde rò gẹ́gẹ́ bí abiyamọ. okay okay okay. and this is the high time for him láti wá rírò báyìí. ṣé mo pọ́n láti rírò nítorí mo mọ̀ pé abiyamọ gidi ni ẹ. ó gbọ́dọ̀ ah eléyìí kọjá ní tẹ́yìn ò ní rírò. káàbọ̀. báwo ló fẹ́ wá kẹ́mu. ṣé dáadáa nìdé ìwé mo ti bá yín sọ oúnjẹ sílẹ̀ oúnjẹ kí n dẹ̀ aláìkè etí òjò ẹ lẹnu omi ni mo ní mo fẹ́ omi. ẹ má bínú. ó lọ lọ i need water. Ah, okay, mo ti gbọ́. dominique kí ni tó ń ṣe ẹ gangan jẹ́ kí n mọ̀ èmi mo bí ẹ sọ fún mi ohun tó ń sùn kò yé mi kí ni tó ń rí lójú àlá tó bá sùn ṣàlàyé. Hello, ma. Yeah, good afternoon, ma. Kí wá bá yín lé? Mo rò bí ẹ sọ pé ìjáde mọ́lẹ̀ ní tẹ́lẹ̀ ni. Okay, ma, I'll be there. yeah, I will be there right away. Okay, ma. Tí mo ti rò rí àmọ́ lọ bá ṣe àìlè nù wá ọ̀rẹ́ mi àti ẹ̀dùn létà ni. ọ̀rọ̀ ò ní tóbi títí ká pọ̀ bẹ́ẹ̀ kú ẹnu náà la máa fi sọ ẹ̀kan ń pariwo le ó le kí ni tẹ bá ẹ ṣáà sọ fún wa àbí kò ṣeé sọ ká gbà ká mú. ohun tá a bá bọ̀ hmm, ọ̀rọ̀ ọmọ yín tó sọ ó le gan-an. Hmm. Ah, ọlọ́run o ó le ó le náà ni ṣé ká gbà pé èyí tẹ́ yẹn kò ọ̀rọ̀ ẹ̀ ò ní solution nù. ó ti ẹ̀ solution. ìgbà tó ní solution solution la ní kẹ kẹ tọ́ fún yín ní kẹ sọ fún wa. wọ́n ní wọ́n máa bá gbé ìpèsè pé ọkùnrin ló dẹ̀ máa bá ọkùnrin ó ti ní solution nù ṣé yẹn lẹ wá ń pè ámúlẹ̀ rẹ̀ mọ́ bẹ́ẹ̀ yìí máa sọ fún mi ẹ ó dáa kí wàá ní làálàá kókò jọjọ mi lórí ẹ tí ń bá parí iṣẹ́ ṣé èmi ni bàbá ẹ̀ so ẹ̀tọ́ mi bẹ̀ ni láti ṣe gbogbo tó bá yẹ kí n ṣe fọ́mọ mi lójú eh, eh, ayé mi oh. ẹ̀jẹ̀ ń bá gbé. àwọn tí kì í ṣe ẹ̀yàn. ibi tẹ́ ẹ̀ bọ́rọ̀ yín pẹ̀lú kì í ṣe ẹ̀yin hmm. lẹ́ máa bá gbé wọ́n ní ọkọ àfẹ́sọ́nà ẹ̀ ló máa bá gbé torí ẹni yẹn gangan ló gbọ́dọ̀ fẹ́. ọkọ àfẹ́sọ́nà ǹgbọ́ hmm. ṣé bó ṣe rí nìyẹn. bẹ́ẹ̀ni sá. kí ni solution báyìí kí ni a máa ń ṣe sí báyìí. mi máa ẹjọ ẹgbọ ta ló ń jẹ adékúnlékún àbíkínúkún. ẹ mọ èyí kejì tó ga. ṣé àwọn tó ń tẹ̀lé. ẹ tó ń tẹ̀lé. dẹ́tí ọgbọ́n tí mọ́mí ẹ̀ sọ ẹjọ lọ ni mm. wọn lẹ́ni tó bá bá ẹ gbé tó jọ pàfẹ́ sọ́nà ló gbọ́dọ̀ fẹ́. so in tó ń try láti sọ ni pé ẹni tó bá bá ẹ gbé yẹn ẹ̀ ń láti ti mọ̀ wá ara yín òun láti ti bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tìyá ti yé ọ̀rọ̀ tìyẹ̀ náà àti yéwọ̀ náà kò gbọ́dọ̀ disappoint ẹ̀ ìwọ náà gbọ́dọ̀ disappoint ẹ mi ìfẹ́ wà láwo àbẹ̀ntàn wíkọ́ nìyẹn. dádì ó máa bá mi gbé e. ó máa bẹ́ẹ̀ gbé e. bẹ́ẹ̀ ni sà. ọlọ́run ní kó bá wa o. àmín jọ ọlọ́run adé yọ wá nú ẹ̀. àmín sà. ewu tiẹ̀ ní kú lẹ́yìn mọ́ lágbára ọlọ́run. àmín sà. ọlọ́run àpò wáyọ. àmín sà. dùn mí nínú. yes. nígbà tó ń ti sọ pé èèyàn tó bá bá ẹ gbé pèsè ló máa fẹ́ mm. ta ló wá wò ẹ nínú ọkàn ẹ pé kó bẹ́ẹ̀ gbé pèsè nínú Oríyọmí àti Adékílékún. jésù babe kí ló dé tó máa ń fọ hand mi ná nígbà tí gbogbo wa la jọ mọ̀ wípé Oríyọmí ló máa bá gbé ìpèsè òun ó wá ń béèrè jam question what kind of rubbish is that ọ̀gbẹ́ni o má ah má máa fọ hand mi fìyẹn lẹ̀ kí ló ṣẹlẹ̀. Oríyọmí kọ Adékílékún mi lèmi fẹ́ kó bá mi gbé o. ó mà ṣe o ẹlẹ́nu gbọ́rọ̀ ọ̀rẹ́ mi ṣó ti wá sọ fún Adékúnlékùn. Ah, ìmọ̀ tí ìmọ̀ bí ṣe máa sọ fún un. àá ah, kí ló dé. ó ṣàmọ́ bá mi ṣe máa ń ṣe. Hmm, ó tọ́ ló sọ but at the same time you need to talk to him. bá sọ̀rọ̀ náà ọ̀rọ̀ ń tóbi títí tí káfọ̀bẹ̀ bù ó ó ń láti sọ fún nǹkan tó fẹ́ nínú ọkàn ẹ̀ tell him. get back to what we are coming kò jù bẹ́ẹ̀ náà lọ gbogbo ohun tá a fẹ́ nínú àlẹ́ ilé ayé wa abọ̀ sí ìta àbá fẹ́ ọ̀nà àbá. ó ti yé mi alàgbà. ṣe bí kí n ti gbé ìpèsè lọ sí aginjù ni kò jù bẹ́ẹ̀ lọ àwọn tán ìpèsè yẹn gbà ló fẹ́ ká gbé lọ síbi tó yẹ ká gbé lọ. ọ̀rọ̀ tó wà lẹ́ẹ̀kan ṣe kọ̀tà tó gbọ́dọ̀ da ọjọ́ gbọ́dọ̀ sí mọ́ kò bá jọ́ la. torí nǹkan tó bá ti yá kò kí n pẹ́ mọ́ tẹ bá lè ṣe kíákíá kíákíá. ọ̀la ẹ ṣe jẹ́ kó jẹ́ bí ọ̀túnla tó bá jẹ́ ọ̀túnla náà ẹ kò tí ì pẹ́ jù àmọ́ ṣá ẹ má jò du ọ̀túnla lọ. kò sí wàhálà ẹ̀yin ọkọ̀ tí ṣe pèsè yẹn sílẹ̀ èmi á lè wá gbé lọ síbi tó yẹ kí n gbé ó bá tán ah. ọ̀run á ṣínà fún wa àmì ah, jésù àdúrà yẹn á gbà olùjọjúmọ́ a máa pèsè fún yín jésù. ẹ padà wá ṣọpẹ́ ẹ pèsè ẹlẹ́ o ẹ pèsè ẹlẹ́ o wàá lò ẹ ṣe ẹ ṣe o ó dáa o. òkè kú òkè kú. ẹ jẹ́ ká gbóhùn àdúrà sókè gbogbo tó ń ṣẹ̀mí òkùnkùn nínú ilé kí a fi wú ẹgbẹ́ jáde méje ẹ̀wọ̀n fẹ́ẹ́ yàgbà sí já já já já já over jésù kristi michael mímọ́ bàbá wa àti ọlọ́run wa àdìsẹ́ èyí tó ṣe ẹ̀mí òkùnkùn ní àyíká àti àyíká olúwa ẹ̀bá àlè e jáde àṣà àti kọ́sẹ̀ wípé àyà yóò bá àwọn àlejò wọ́n fi ìbẹ̀rù bòde sájáde kúrò nìkan lọ fún wọn tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin ọlọ́run nígbà tẹ́sán aláṣẹ ni àwa ẹ̀yin ẹ̀mí òkùnkùn ẹ̀ máa jáde jésù olúwa wa àṣẹ ní àpapọ̀ ṣáyẹ tí bàbá àti ọmọ tọ́lá ẹ̀ lọ sọ̀kalẹ̀ bí àdàbà kó wà pẹ̀lú wa kọ́ ọlọ́pàá wá sí ìmúṣẹ jésù agbára wa àmì àmì ìkọ jésù. méje hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah bàbá wa. òkè yẹn o ẹ kú iṣẹ́ olúwa ọlọ́run túbọ̀ máa sọ agbára dọ̀tún àmín jésù iṣẹ́ tọ́lọ́run ti parí ló bá máa gbé fún yín àmín mo kí yín o ẹ̀yin ẹ̀mọ́ Ah, kí ni tó tún kù tí a máa ṣe báyìí. gbogbo tó bá ti kù a máa jẹ́ kí ẹ ti gbọ́. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé o ẹ ṣé o ẹ jẹ́ ká ẹ ti máa lọ. ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé gbọ́n ẹ ṣé wọn o ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o dúpẹ́ o ẹ ṣé wọn kí ló dé tí ẹ fún mi pé ẹ ń kó àwọn aládùúrà bọ̀ wá gbàdúrà àwọn ilé mi ẹ kò já àbájú ìyàn mi láìpẹ́ bí mo ṣe ń jí láàárọ̀ ìmọ̀ mi sọ fún mi pé òun ti arrange àwọn ládùúrà o pé pé àjọ ń bọ̀ wá sílé ẹ̀. màámi mi ò ní nǹkan tẹ́ ṣe ò dáa ẹ ti ṣe sọ fún mi tí bàtẹ̀ wá sí mi ń kọ́. mi ò ní sọ fún ẹ ọ̀rọ̀ ọmọ ni mo ṣe bó dẹ̀ ṣe yẹ kí n ṣe nìyẹn bí bá sọ fún ẹ̀gàn pàápàá ńkọ́ ó dẹ̀ ní ohun tí wọ́n rí tí wọ́n sọ fún mi ìyẹn ni wọ́n ṣe sọ wípé káwọn wá káwọn wá ṣàdúrà fún mi. ebi tètè ṣe sọ fún mi náà. ìdààmú ìṣọ̀rọ̀ ọmọ ni. má bínú ibi gbogbo ń kíkọ́ dà ìdùnnú nínú mi ò láì bó ṣe ń ṣe yìí dídé lórí ìkúnlẹ̀ náà the truth is just that mi ò lè bẹ́ẹ̀ gbé ìpèsè yẹn rárá ọlọ́run bá mọ̀ pé mo nífẹ̀ẹ́ and you know too Money fair, dokon dokon. but when it comes to that i mean babes i'm sorry it's risky mo lè bẹ́ẹ̀ gbé pèsè yẹn mo sorry. adé me, tó bá jẹ́ pé love me but she sọ ó yẹ kó lè big piece, gbé pèsè yẹn ó ní kó lè pa ẹ́ lára. kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí. àwọn tó sọ pé káwá gbé pèsè ṣòro pé wọ́n máa jáwọ́ nǹkan tó máa ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ ni wọn kì í sọ ipa kọ́ṣọ̀nù ẹ̀ fún yẹn àwọn pípín yẹn wọ́n ń sọ wọ́n sọ mo ti wò tó yẹ pé àṣẹlẹ̀ tán náà ni àwọn ò sọ ni àwọn ò sọ ni èmi ò lè tẹ́rí sí o Bébí seriously kò ní pa ẹ́ lára. Ó ti lẹ́ni tó bá máa gbé nǹkan kan ò lè ṣe. Tó bá rí anybody tó ṣe tán láti gbé, máa sanwó ẹ̀. Oh. Any amount máa sanwó ẹ̀. Bébí owó lè ṣe, ó ń ṣe tówó lè ṣe. Ẹni tó bá máa gbé gan lè gbọ́dọ̀ fẹ́. Ìwọ́dẹ lọ́kọ̀ àfẹ́sọ́nà mi. Wò ó, a lè transfer temporary love sẹ́ni yẹn. Á oh. pretend pé òun love ẹ. That is the truth. Alẹ́ gbé pèsè. Everything alẹ́ wà á ra ẹ̀. Èmi ò lè gbé o bọ̀dà bí ọdún èdèjú ẹ bá mi bẹ̀ kó bá mi gbé pèsè yìí. báwo la ṣe fẹ́ bẹ̀ wọ́n sìn ẹ ti ń sọ láti ibi ọjọ́ mélòó kan wọn láwọn ò lè gbẹ́bọ àti pé ní fámìlì wa a kì í gbẹ́bọ èwo lẹ́bọ ìpèsè ẹbọ ẹbọ lẹ́bọ ń jẹ́ èwo ni ìpèsè èwo lẹ́bọ wọn a kì í gbẹ́bọ fámìlì wa o wọn ò lè gbé bọ̀dà mi ò tiẹ̀ lè gbé. ó tọ́ ló sọ èèwọ̀ ní ìdílé wa ọlọ́run. I'm sorry I can't I can't má bínú I'm sorry. Baby please jọ don't do this to me. do you believe I love you? one love it. I'm sorry, sóhun tí a ò ṣe ọ̀rọ̀ ẹnu ni wọ́n fi ń tàn ní jẹ táwa láàmọ̀ tó fẹ́ ní irú ìfẹ́ wo ló fi ń bá mi gbé irú ìyàwó ló sì ń wá sí. ẹ pẹ̀lú ahmed. ẹ rọra sàn kí ló ṣe mọ́tò yìí. ẹ wo kò yé mi o ẹ kò yé mi o ṣàdédé ni mo ṣe ń bọ̀ bó ṣe dáàrin ọ̀nà báyìí ló bẹ̀rẹ̀ sí máa jack gbàtọ́ dẹ̀ yà ó takú kò move mọ́ gbogbo nǹkan tí mo mọ̀ pé ó yẹ kí fọ́ọ̀kan mo ti fọ́ọ̀kan mo rò pé orí bátìrì ni mo ti gbàgbàgbà kò start. ọ̀dà hamsa kaku alawiyas hamsa kaku alawiyas hamsa kaku alawiyas ẹ lọ skáàtì ẹ̀ ń sìn ọ máa ṣiṣẹ́. lábẹ́ aṣọ òun ṣolúkúlùkù máa ń bẹ lábẹ́ aṣọ àwọn kan sunkún pé wọn ò ní fìlà kò gbàgbé ẹni tó lórí àwọn kan sunkún pé wọn ò ní bàtà kò gbàgbé ẹni tí ó lẹ́sẹ̀ oríṣiríṣi ẹjọ bá yín pa bọ́nẹ̀tì ilé. bọ́dà ẹ jẹ́ kẹ́mi máa. ara rẹ̀ má lọ ẹ má lọ wọ́n ní láti ṣe pé bí mo ṣe ń bọ̀. ẹ mọ̀ àwọn kòtò tí mo já sí ló ti jẹ́ kí wáyà kan yọ ọ́nù ẹ̀ because mo ti wà lẹ́nu ẹ̀ ó ti ṣe díẹ̀ ẹ wo ẹ ṣe mo dúpẹ́ iṣẹ́. ẹ̀yin lẹ ń rò bóyá kòtò ni ntẹ́yìn rò bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí àwọn oníṣẹ́ bíi kan náà ń ṣiṣẹ́ ẹ̀ torí wọ́n ti mọ ibi tẹ́ ń lọ wàá fẹ́ kẹ́ ẹ̀ débẹ̀ ní tó fa nù. lóòótọ́ ó dà ẹ jọ nítorí Ọlọ́run ẹ jẹ́ kí n wá nǹkan fún yín fún oore ńlá tẹ́ ṣe fún mi. Ah, láàlàlàlà àwọn gbọ́dọ̀ gba nǹkan kan lọ́wọ́ yìí àwa ṣe é bíwájú ìlọ àfi ń wojú rí Ọlọ́run ní iṣẹ́ tọ́lọ́ rán wa làwa ń jẹ́ èmi tún lè sọ páwa látò fún yín ní nǹkan kan. ó dà ó kù kinní kan tí mo fẹ́ tọrọ lọ́wọ́ yín inú mi á dẹ̀ dùn tẹ́ bá lè ṣe fún mi ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ṣé mo lè gba nọ́mbà yín. ó dà ó dà kò sí wàhálà díẹ̀ díẹ̀ ẹ má kánjú kú ẹ má kánjú ẹ má kánjú. ẹ bá mi tẹ nọ́mbà yín sí ibẹ̀ yẹn ẹ jẹ́ kí n tẹ tèmi sọ́dọ̀. ẹ fi fíláàṣì mi ẹ fi fíláàṣì mi ó dáa orúkọ wo ni kí n fi save sí. ẹ fi afa abdulkadiri ẹ fi save afa abdulkadiri. ẹ ṣe gan ṣé mi ò lè gbé yín dọ́nà bí tẹ̀ lọ. ẹ má ṣe ọnu mo ti débi tí mò ń lọ tán. ok ẹ ṣe gan ẹ ṣe mo dúpẹ́ o. má jẹ́ ó ṣẹlẹ̀ sí mi bàbá dákun má jẹ́ ń ṣẹlẹ̀ o. bẹ́ẹ̀ ah. pé àti. Ah, àǹtí mi kò ṣeé dúró wò ó ìgbà tí mi ti rẹ́ni tó bá mi gbé pèsè mi kí ni mi tún ń dúró dè. Ah. ṣáde náà ló bẹ́ẹ̀ gbé. adékẹ ọlọ́run ló pèsè àyànfẹ́ tèmi fún mi o òun náà dé ló bá mi gbé pèsè mi. mo bẹ ẹ yọ ọ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run jẹ́ kí èmi náà tètè mọ́ mo ṣe máa lọ bẹ̀rẹ̀ prayer àwọn àwẹ̀ tó bá ṣe jẹ́. ẹ tètè lọ change. irúgbìn oṣó ò jáde kúrò lára ọmọ já. irúgbìn ajẹ́ ò jáde kúrò lára ọmọ já. lórúkọ jésù ò ní àpàṣẹ fún wọn pé jáde jáde jáde irúgbìn oṣó. irúgbìn oṣó ò jáde kúrò lára ọmọ já. irúgbìn ajẹ́ ò jáde kúrò lára ọmọ já. lórúkọ jésù ò ní àpàṣẹ fún wọn pé jáde jáde jáde jésù olúwa wa àmín a ó gbé ohùn àdúrà sókè wípé gbogbo ogun anilára ogun tó ní ògo lára tó bá ìránṣẹ́ ìwọ orí ilẹ̀ yìí ní orúkọ jésù lórúkọ bíléwu ojúkọṣọfà kò gbọdọ̀ bá padà ní orúkọ jésù ó yá àdúrà jehova jésù kristi olùsẹ̀tì májẹ̀mú àtúgbẹ̀yìnga lẹ́ẹ̀kan sí ọlọ́run májẹ̀mú ògùn náà kò gbọdọ̀ gbé mọ́ bó ti ń ṣe ní orúkọ jésù kó má ṣe sórí àwa àtàkùn ọ̀run máa bá wa lọ ẹlẹ́dàá jésù kristi olúwa wa jésù olúwa wa. àmín ó yẹ ẹ tún gbóhùn àdúrà lẹ́ẹ̀kan sí wípé ogun tí ọlọ́run ti ṣẹ́ àwọn ogun náà kò kí ń gbérí mọ́ adẹ̀ ti kọ́ wípé àyà yóò máa pa àwọn àlejò wọ́n á máa fi bẹ̀rù bójó sá kúrò nínú kọlọ́bí tán wà gbogbo ìwọ gbogbo ẹ̀mí òkùnkùn aninilára ní àgọ́ ara obìnrin yìí ó yá máa jáde àdúrà Jehovah Jésù Kristi holy saint michael ọlọ́run olùṣẹ́gun àjàṣẹ́gun ní ọlọ́run ó yá ṣẹ́gun ẹ̀ ṣẹ́gun láṣẹ ogun náà gbọ́dọ̀ fi mọ́ olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. bàbá gbọ́ mi. ẹ tẹ̀lé mi. bàbá dúró tì mí ẹ̀yìn ọ̀run ẹ má pè tèmi níyà ẹ̀yìn ọ̀run ẹ má. bàbá ìṣòro tó kọjá mímí kó má yà lé mi ẹ̀yin ọ̀run ẹ má pé tèmi kèrì gbóhùn gbogbo ó yẹ lókè torí gbóhùn gbogbo ó ń bẹ lọ́wọ́ bàbá lókè ìwọ nìkan lóró ń tẹnìkan ò rí i ìwọ nìkan ló mọ ohun tẹ́nìkan kan o. Abe aṣọ òun ṣolúkúlùkù máa ń bẹ lábẹ́ aṣọ àwọn kan sunkún pé wọn ò ní fìlà ò gbàgbé ẹni tó lórí àwọn kan sunkún pé wọn ò ní bàtà ò gbàgbé ẹni tí ó lẹ́sẹ̀ oríṣiríṣi ìṣòro ló ń bẹ láyé oríṣiríṣi àlébù ló ń bẹ lára wa. I know you're not happy with me. Why will I be? But wọ́n fẹ́ aṣọ ẹ̀ wípé kó fọkàn ẹ̀ balẹ̀ kó má bànújẹ́ mi ò ní pẹ́ níbi tí mò lọ ọmọ kí n máa sọ fún yín pé mi ò kì í fẹ́ kí ni ọ̀nà àbàjẹ́. Yes. The way you're frying, the way you're not happy, I am not cool with myself. Ó dàbí ìgbà tó yẹ pé mò ń ṣe nǹkan tí ò dáa fún ẹ and I'm going for, you know, just to make things happen for us. But, to me, you know, in mm-hmm. tí mi ò lè ṣe níbi tí mo lọ ẹ̀ mi ò ní fẹ́ Baby, yeah. you know I won't do anything that is going to make you feel bad. Ìwọ ni kò má fojú mi sọ́nà. Mm-hmm. Ó mọ̀ ipò kún àwọn obìnrin, ó wà flexible. Ọkàn wa kò dé lédè level Darling, mi ò ní ṣe you see òyìnbó um, ti sáré dẹ̀rọ̀ ibi tí mo lọ yẹn ìgbà mélòó mo máa fi lọ ìgbà mélòó mo máa fi padà àti wípé fóònù ti wà tẹkinọ́lọ́jì ti wà èmi àti a máa sọ̀rọ̀ lórí fóònù lóòrèkóòrè nígbàkúgbà a dẹ̀ máa ṣe fídíò kọ́ it's like we seeing each other every day so gbogbo mísìn yẹn kò ní pọ̀ jù. ṣé ń gbọ́ ṣé wàá dàbí kó wà pẹ̀lú mi bíbí báyìí o rò pé easy bẹ́ẹ̀. I know it's not easy. I know. But nevertheless, mi ní pẹ́. Máa dé wá báyìí very very soon mi ní pẹ́ àtọ̀. Títí mi ni wípé nǹkan tèmi ò ní ṣe ń bẹ̀ yẹn má ṣe òdùn mi nínú bí n ṣe fi ẹ́lẹ̀ ni bí n ṣe bá ẹ̀ wọ̀ bó ṣe fi mí lẹ́sìn ló ṣe máa bá mi there won't be a problem from my own side okay, my love. but ìwọ ni ẹ̀rù ń bà mí fún worry, i'm just scared. You don't have um, okay Bola is that all. yes ma'am all right. um, but ma i called the company tí ó fẹ́ fún wa ní contract yìí wọ́n dẹ̀ dàbí pé wọn ò fẹ́ award contract fún wa. you shouldn't worry about oh báwo ṣé ìdára ìṣòro fún mi. báwo máa ń gbé I'll take you later. Thank you, eh? So, as I was saying, eh? Mike yẹn bọ́dẹ̀ ṣùgbọ́n that means contract yẹn ò ń ṣe tiwa nìyẹn tó bá jẹ́ tiwa ni kò ní bọ́ hmm? So don't sweat it, don't stress it, just leave it. Hmm? Okay, ma. Um, um, and again, ma, I observed um, you've not been in your right state of mind lately. Um, I hope all is well. Bola Tito. Thank you for asking. Thank you for your concern. Ó ṣò pé ò ń ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣe nìyẹn. Hmm? Mo wà okay kò sí nǹkan tó ṣe mí mọ́ all right. Okay ma, um, a ní meeting pẹ̀lú àwọn Royal Heart Palace lọ́la. Ṣé ẹ ò gbàgbé? Yes, oh my God. Ọlọ́mọ ní meeting yẹn kẹ. Yes ma. Wow. Ah, no, no, no ṣé bí mo ṣe wà i'm not up for any meeting or anything in fact kò mí kí jáde lọ́la so call them to cancel bóyá sometime next week ṣá máa wo ọjọ́ tí máa free máa jẹ́ kó wọ́n so pé o lè reschedule it for that day but for now call them to cancel. Hmm? iṣẹ́ kan lówó àlùbáríkà lójú ṣé bí mo ṣe wà yìí mi ò fẹ́ stress ara mi mọ́ tó hmm? yẹ. okay ma so. all right good night ma. all darling take care of you. okay bye. bye ma. Shh, shh, shh. I can't kill myself. ẹjọ́ torí Ọlọ́run ẹ ń bá mi bẹ dùn mí nínú kó dùn mí nínú ẹjọ́. ó fẹ́ kó dùn mí nínú kó dùn ẹ nínú. bẹ́ẹ̀ ni ẹjọ kí ló ṣẹ̀yìn èèyàn tẹ́ ṣe ń hùwà báyìí nù kí ló dé tẹ́ ẹ̀ kí n ronú kẹ́ tó hùwà ṣó yẹ kí wọ́n ti ẹ̀ wá bíbá yìí wá sọ wípé kí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dùn mí nínú kó kó dùn ẹ̀ nínú ládùrún tó ṣe bó ṣe hùwà ẹ̀yin ọmọ ádámọ̀ ẹ̀ máa kúrú ṣébi téèyàn bá ṣe sí ṣó máa ń kéré ibẹ̀ ni o ò lè rérè ibẹ̀ kó o ò lè rérè ibẹ̀ kó anyway mi ò ní wàhálà pẹ̀lú ẹ̀. mọ́mí ọlọ́run ti kọ́ wípé ẹni yẹn ló máa bá a ṣe kinní yẹn mo fẹ́ kẹ́ mọ̀ wípé èmi love dùn mí nínú gan ni mo dẹ̀ máa tọ́jú ẹ̀ ẹjọ́ ẹ̀yin lè lè bá sọ̀rọ̀ ni mo ṣe ń sọ bẹ́ẹ̀. ẹ kò sí wàhálà ṣó mọ̀ pé mi àti ẹ̀kọ́ lọ lọ́rọ̀ ìgbà tẹ̀lé ríra yín tẹ́lẹ̀ fẹ́fẹ́ ra yín mi ò sí ń bẹ̀ àbí mo wà ń bẹ̀ ẹ ọlọ́rọ̀ ẹ̀ ní bá sọ kí n tèmi. ah mọ́mì kò lè work ẹ jẹ́ sojú abẹ́ ń kò mi ò lè fẹ́. ó parí ọ̀rọ̀ ló gbọ́. ibo ni kí n fọmọ ọlọ́mọ sí àwọn ò kí ń ṣe afibi sólóore ńlẹ̀ wa béèyàn bá ṣe wá lóore oore la fi ń sunre fún un. ẹ ẹ rí àìtí ìsọ̀rọ̀ jìnnà òun náà ló ń pè. wọ́n pè mọ́. hello. wọ́n pè mọ́. fẹ́ kó bá mi pick ẹyọ kan nínú gbogbo ẹ̀. okay. yep. ẹ gbọ́ ẹ gbọ́ èmi ti míìsì o ẹ má jẹ́ kí n míìsì bíbá. míìsì kí ni. ìkọlẹ̀ bí wọn ra yín náà. gold colour yìí. Ah, ẹ̀fọn ni ẹ fi hàn mí náà kí ló ń ṣẹlẹ̀. Ah. Ìwọ bèbí o ṣe wà láwùsì báyìí ná calm down. Ẹ wo ẹ wo ẹ fi yẹn lẹ̀ ẹ fi yẹn lẹ̀ ẹ ti mọ̀ mí fún yẹn nìyẹn ẹ gbà bẹ́ẹ̀ ẹ máa mú mọ́ra ẹ̀yin babes mi tiẹ̀ ní hot gist kan fún yín. ọ̀rẹ́ mi ó gbé nǹkan tí mo mọ̀ jẹ dé wàá ṣeré ó yá ó yá fún mi jọ. kò mọ̀ jù yẹn lọ. àwọn kí ni gist náà. ẹ ní bìlíìfù yìí pé adékílékún ti padà wá bẹ̀ mí. jọ kí ló ń pa yín gbé kí ló ń pa yín gbé má bínú adékílékún padà wá bẹ̀ jọ ńgbà tó wá bẹ̀ yẹn kí lèsì ti wọ̀ fún un mi kàn ń wò náà ni ó dẹ̀ mọ̀ pé mọ́mì náà wà lórí ìjókòó. ìwọ ọmọbìnrin yìí alọ́ etí tútù jù etí tútù jù àníkẹ́jọ mi. kí ló fẹ́ kó sọ fún. kí ni fẹ́ kó sọ fún máa gbọ́ ilé kó gbé ìyá ẹ̀ ṣépè kó gbé bàbá ẹ̀ ṣépè kó gbé ìrandíran ẹ̀ báyìí kó gbé wọn ṣépè ni ṣáyé ẹ̀ fẹ́ bàjẹ́ ni ẹ jọ má bínú nígbà tí a ní ìdí ẹ̀ kò sí ń bẹ̀ ó fẹsẹ̀ fẹ́ ìsìn tí a ní ìdí ẹ̀ mọ́ ló wá bílíìfù pé kóun wá bẹ̀bẹ̀ kò jọra wọn o kò jọ. Bísọ́lá Bísọ́lá ah ah mo ti sọ fún ẹ times without number o ní láti máa ní sùúrù èèyàn ogun tọrọ ṣẹlẹ̀ sí kò pariwo bíi tiẹ̀ kí ló dé tó gbọ́rọ̀ ọlọ́rọ̀ tó gbé sórí calm down and besides let's assume pé ìgbà ìmọ̀ ló ṣe gbogbo nǹkan tó ṣe nísìnyí ó dẹ̀ ti realize mistake ẹ̀ ó ti padà wá ó wá bẹ̀bẹ̀ fún forgiveness why not why ta fi lè forgive ẹ. pastor mi wo ọ̀rẹ́ mi dáríjì. gbogbo wa náà lẹ́lẹ́ṣẹ̀ ta ló perfect nínú wa come on let's forgive him. wọ́n má dá lóhùn má forgive anybody nígbà tí wọ́n sọ fún pé kó wá gbé ìpèsè òhò jọ orí yọmí tó gbé ìpèsè yẹn níbo ló fẹ́ fi sí o. àǹtí ó máa sọ̀rọ̀ tó ń sìn ó sọ pé wà ń lo òyìnbó ṣó she believe nínú distance relationship long distance relationship ó fi pé ó easy bẹ́yẹn ni mo believe nú ẹ̀ mo believe inú ẹ̀jọ́ nítorí tọlọ́run jẹ́ ká sọ tọ́ọ̀rọ̀. let me tell you wo wọ́n jẹ́ kó mislead ẹ o eléyìí ó like láti máa mislead ẹ all the time èmi máa sọ tọ́ọ̀rọ̀ fún ẹ forgive this man and move on. Bísọ́lá mo ti ẹ̀ wá ó ní nǹkan kan tí mi fẹ́ bẹ́ẹ̀ sọ. kí ló fẹ́ sọ fún tó lè san wájú gbogbo wa. sọ nǹkan tó bá fẹ́ sọ ń bí à ń gbọ́ gbogbo àlọ́ àbí kí ló ṣẹlẹ̀. farabalẹ̀ náà. ó ní kò sọ. ń sọ mi ò mi ò mi ò gbọ́ nǹkan tó ń sọ dáadáa but mo gbọ́ faintly kí ló kí ló sọ gangan. ó sọ wípé Oríyọmí bàbá àbèjì ẹ kò ṣiṣẹ́ mọ́. àfìgbà tó jẹ́ kí àwọn ẹ̀dá ènìyàn kan fi ẹ̀tàn gbà ẹ́ mọ́ mi lọ́wọ́ torí ẹ̀ mo ṣe mú ilé ọmọ ẹ̀ dání. Ah. ọ̀pọ̀ ti dé bá wa láì ọkọ mi jọ nítorí ọlọ́ má ṣe bẹ́ẹ̀ jẹ́ kí èmi náà dán ọlọ́mọ láyé jọ nítorí ọlọ́ ṣàánú mi. jọ ọkọ mi mo jọ jọ ọkọ mi jọ ó ṣe bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀. gbà wọ́n ní kò gbà kò jẹ́. الذين يذكرون الله قياما وقعودا على جنوبهم ويتفكرون بخلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين jálínà lílímọ́ tẹ́kì ìnà ìmáàmà. mo tún lálàá o mo tún lára rí ọmọkùnrin yẹn o àmọ́ ló tẹ ìgbà tó yọ sí mi ṣe ló fún mi ní nǹkan ó ní kí jẹ́ ẹ gbà mí. ṣe rí nǹkan tí ó gbé fún yín yẹn nǹkan tó gbà lọ́wọ́ yín ló padà wá dá padà ní agbára ọlọ́run látòní lọ kò ní sí wàhálà kankan mọ́. àmì àmì afa nǹkan tó gbà lọ́wọ́ mi òun ló dá padà fún mi so kò sí nǹkan kan láàrin mi àti ẹ̀. lágbára Ọlọ́run láti ìrìn lọ kò sí wàhálà kankan mọ́ ẹ̀ka sọ pé orúkọ yín látòní lọ ẹ ti di àtúnbínú orúkọ yín ó máa jẹ́ alájà wa Aminat. a pọ̀ fọlọ́hún mo ti dàtún bí orúkọ mi ti yí padà sí Fèyíṣayọ̀ Aminat. Amin. kò sí wàhálà mọ́. àtọ́pẹ́ èyí náà ẹ ṣeun ẹ ṣeun ọlọ́run lórí gbogbo ẹ̀. ẹ ṣe ah. ṣé bẹ́ẹ̀ mi ò ní máa rí mọ́ lójú àná. kò sí nǹkan kan mọ́ tẹ bá rí ọ̀kan sí ajẹ́pẹ́ tó wọlé tó kàn jí ibú ẹ̀ kú ojúmọ́ ni kò ní jò mọ́ àtayọ̀mọ̀ kẹ́ra mọ́. Ah, ah, ah wọ́n jọ kó bàbá mi ó jàre ó jàre ẹjọ́ kó báwo ni gbogbo kan. ẹ jọ ọ̀rọ̀ mà ni mo bí wọ́n tó dẹ̀ fọ́n ní mo tó wá fọ́n ní mo bẹ̀rẹ̀. ẹni náà mo ní last time tí mo wá sílé wọn mo ní mo rí chi àwọn bó ṣe neat bí a ṣe fílẹ̀ lọ́jọ́ síta lọ náà ni mo tún bá mo rí tébù wọn náà ó neat. Television, everything nínú ilé wọn bí ìgbà tọwọ́ òkun mo wá ní mo rántí òwe àgbà tán ní ègbè dákẹ́jẹ́ ń gbọ́rọ̀ òní wọn lẹ́gbẹ̀ẹ́ wa tán bá ti wá ṣá irú àdúrà yẹn ó túmọ̀ sí pé ọmọ pọ̀ lọ́dọ̀ èèyàn ìyẹn náà rẹ́rìn sí náà. òdodo ọ̀rọ̀ ni wọ́n sọ fún yín pé ó yẹ kó mọ̀ tí kí ló ń ṣẹlẹ̀ èmi náà ti rò rò rò rò ẹ ṣàánú èmi gan ìrònú ti fẹ́ pa mí. bàbá wa gbogbo nǹkan tí ẹ sọ ló yé mi náà dáadáa àmọ́ orin tí ó kù tá a mọ̀ kọ́ báyìí ni pé alhamdulilayi amudan lakitọ alawo walesa ẹsanu wane bimọkitu ẹ tó já sí wípé ibi tá a gbé igi sí ọlọ́run ti ní kìgì wù mbẹ́. ẹ má sọ nǹkan kan ẹ jẹ́ ń gbọ́ lẹ́nu ọmọ mi gangan fúnra ẹ o. bí mo ṣe wà báyìí mo ti lóyún oṣù mẹ́ta. alhamdulilayi alhamdulilayi rabbil alamin. ibi ta fẹ́ gbọ́ ní kíni ọ̀dẹ́ ẹ̀jẹ̀ náà lọ́wọ́ wà ní. bàbá ọpẹ́ náà ni a máa dà fọlọ ìdí ni pé ṣe rí n tó ṣe yẹn gbogbo ẹni tó bá ní ọkọ ọ̀run láyé ah, àná ni wọn hmm. ìdààmú ẹ máa pọ̀ kì í jẹ́ kóbìnrin lóyún àmọ́ hmm. wá dúpẹ́ pé lánàá já ata illa minallah ọlọ́run wá ṣe ìyanu ọlọ́run gbàdúrà àwọn dúpẹ́ fọlọ́. tẹ́lẹ̀ ní sáyé bọ́dì dúpẹ́. ẹ̀rọ wa sọ wípé omi nìkan ni kò fún un. èrò ah. o máa jẹun lé ní àbí màmá. ìtẹ́ ẹ̀rọ mọ́nì. ẹ̀ka sí wàhálà bọ́lá. sọ kí ló fi kún àbí next ọkùnrin àbúbìnrin. obìnrin. hello ọkùnrin ni mo fẹ́. obìnrin lèmi fẹ́. Mm-hmm. náà jẹ́ ká bẹ́ẹ̀ tí mo mọ style tí màá ṣe tí màá fi bí ọkùnrin yìí lọ. Hmm, style gùn. mi ò ní sọ fún yẹn tí wàá sọ fún yẹn ò ní gbà kí n ṣe. who is that. ta ló ń kọlẹ̀ kù. baby are you expecting anybody. who is it no no okay. let me get her. no baby don't worry i'll check. are you sure. Hey. who is that. láti wẹ̀ lọ. ní lẹ́tà tó yẹ sá. láti lọ. láti kọ́ọ̀tù sá. kọ́ọ̀tù. ọ̀nlẹ́lẹ́ sá. ẹ má bá mi sáyẹ̀nsì nígbà yìí sá. ex boyfriend àbí idiot wo ló pè mí sí kọ́ọ̀tì. really yeah. why. ah mo gba ìyàwó ẹ. talari báwí bí òun ṣe wò. ìtumọ̀ yẹn ta ni ìyàwó ẹ̀ tí mo gbà. ṣé o gba ìyàwó ẹ̀ ni. ta ni ìyàwó ẹ̀ tí mo gbà. èmi of course. ẹ kẹ́rù ẹ̀ kó padà lọ́ba náà. baby i was only kidding. don't joke with that ọ̀rọ̀ court là ń sọ yìí náà kí ló ṣe máa pè mí sí court kí ni ìtumọ̀ gbogbo eléyìí. àkìgbàkìtì lọ́kàtà. God oh, wow. Is, is he mad? Maybe he needs to. Um, Bisola, yes babe. Dùnmí nínú máa pè mí. Kí ló ló ṣẹlẹ̀? Ó ní pé Oríyọmí invite Adékílékún sí court. Uh-uh. Lórí kíni, kí ló ló dé? Bí Adékílékún àti Dùnmí nínú fífẹ́ra wọn. Hmm ìyẹn ò tí tó pé à ń pèrè ẹni lẹ́jọ́ náà. Uh-uh. ìwọ náà ló tún sọ̀rọ̀ báyìí ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. ṣé o <coughs> mọ̀ pé Oríyọmí àti Dùnmí nínú wọ́n ṣe secret wedding kó tó di pé Oríyọmí travel out. Are you kidding me? I'm very serious. Oh. <laughs> bọ́ mi smart a smart guy. Táwa bá ń sọ̀rọ̀ ẹ̀ níjẹ́ táwa sọ̀rọ̀ àwa màámi tá a bá jókòó tá à ń wo nǹkan báyìí àwa ti mọ ibi tọ́rọ̀ fẹ́ já sí ṣùgbọ́n èmi jẹ́ ká sọ ṣé mi ò sọ fún yín àbí mo sọ ṣé mi ò sọ ṣó ọ̀rọ̀ tó serious báyìí ọ̀rọ̀ èèyàn tó serious ọ̀rọ̀ ọ̀rẹ́ ẹ̀ tí mo ń try láti discuss pẹ̀lú ẹ̀ òun ló fi ń rẹ́rìn ṣó fi pò fọ́ọ̀nì ni ọmọ mi ti ṣe nǹkan tó yẹ kó ṣe jọ ṣé kí n máa ké ni inú mi ń tún bàjẹ́ bàjẹ́ ó pé ó tó pè wọ́n lẹ́jọ́ ṣe ní ìrìn dùn jọ kẹka pààyàn tì ibi tí a sọ fún mi gbẹnu sọhùn ibi ìwọ ìwà àtàkùn sọ fún mi ṣé o sì. Oríyọmí mo bẹ èèyàn thank God pé kéèsì yẹn favour ẹ but tó bá fi dá mi nǹkan tó ṣe fábúrò mi ò dá o no seriously mixed feelings ni mo ní right now mi ò wà happy ọwọ́ kan mo wà happy mi ò tún wà happy because. nǹkan tó ṣe fún àbúrò mi ó kù díẹ̀ káàtó ó dẹ̀ filẹ̀ ó dẹ̀ lọ without telling anybody where you were and a reach ẹ o cut all communications báwo mo ṣe fẹ́ ṣọ̀pọ̀ bó ṣe padà ń sìn o ò ní repeat the same ìwà tó wù ú gbà yẹn. ẹ má bínú sí mi um, mo fi ń dá yín lójú wípé níṣe nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn kò ní ever repeat ara mọ́ and dídé tí mo dé mo á mú ìyàwó mi ni. sori advice ti máa fún ẹ ni pé irú ẹ ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí ẹ mọ́ wọ́n ní ohun tá a bá fi sílẹ̀ lẹ́nu ewúrẹ́ tó ìwọ náà fi ìyàwó lẹ̀ for so long o wá expect kó má fẹ́ lómi tí kì í bá ṣe wedding secret wedding tẹ̀jíṣe láàrin ara yín ṣòro pé court ma da ẹ láre ni ilé ẹjọ́ ò ní da ẹ láre o wá dancing o wá ń claim o wá ń claim ìyàwó èmi mú níyàwó èmi mú níyàwó ó tọ́lẹ̀ gbọ́n ẹ̀ sọ kò dùn mímì náà nú o ọmọkùnrin yẹn gangan ló lórí ẹ. ṣé kò ṣe tó tún máa tó tó tó tó tó máa filẹ̀ tra. àjọ lọ ní àjọ lọ ní sọ̀rọ̀ ìpínlẹ̀ òkúrukú ni ẹ ẹ má bínú dájú sọ̀rọ̀ ìpínlẹ̀ òkúrukú ni ẹ ìwọ sọ ọ ṣe secret wedding lóòótọ́ pẹ̀lú idiot kan ẹ kò sí wàhálà kò sí wàhálà gbogbo ọdún báwọn ẹ̀kọ́ ṣe mọ ọ̀kọ́ lòun àdá fún ẹ ṣá wàá kó ní tiẹ̀ wájú bó ṣe wáyé. Mr. Man kí ló dé tó wá halẹ̀ lébi lórí. even kó jẹ́ ìwọ gan ló ń bọ̀ wá nínú ilé yìí ṣó yẹ kó tó yẹn ni o lè já wọlé mi just like that why eh? what exactly do you want. kò lè dáàdì kò le rárá ah, yorùbá ní ayé ọ̀lẹ ló ń gbà wọn kì í gba ọmọ ọ̀lẹ. ẹ ní sùúrù. àǹtí àǹtí ẹ wo ẹ máa tẹ o ẹ máa tẹ gidi. kí ni n tó fẹ́. kọ́ bá mi gbọ́ ọmọ mi dáàdì kọ́ sì fún ẹyẹ o go ẹ go go go ahead with your wife bá mi bí ọmọ mi ọmọ mi mo wá gbà and that's it. obi sori tó bàbá ṣe ni. bàtà ẹ̀ ṣe calm down. o oh, bàbá jẹ oje inú ilé tèmi. i no ti bú ṣáà. àti ẹjọ ẹjọ. ọmọ mi má bàa mi After she calm down. Ipa ọ̀ṣẹ̀ kọ̀kọ̀ náà máa ń dàn kọ́rú ni now. I ah, calm down. Ah. Ọmọ mi dà, tó bá jẹ́ pẹ̀lú àgbàgbọ́ lọ́wọ́ ènìyàn jẹ́ kó gbọ́ síta, ọ̀bẹ ìwà jáde nù bí. Ìwà jáde nù bí. Tó bá jáde kó lọ bá kó lọ gbọ́mọ ẹ lọ́wọ́ ẹ̀. Dádì, ẹ má dara yín láàmú. Gbogbo nǹkan tá à ń fa ìkò tó fà. Ó kàn ń dara ẹ̀ láàmú ni, òun kọ́ ló lọ mọ̀. Kí ló wí? Oríyọmí ló lọ mọ̀. Ọ̀bí ẹ̀dà, ìgbà olótúndì torí yọmí obìnrin sọ bẹ́ẹ̀ dádì wọ́n bí ẹ dáa mo lè bí ẹ jẹ́bi tó wà yẹn. nọ̀nọ̀nọ̀ má tiẹ̀ má tiẹ̀ sọ yẹn ìjà òní dé korin wá dòwe ẹ lọ gbé ọmọ ẹ̀ fún bọ́ bó ṣe ń ṣe yamayama nínú ilé tèmi èmi ò láìkẹ́ tẹ bá pàdé ara yín ta lọ gbọ́ ọmọ fún mi ò tiẹ̀ fẹ́ kí nǹkan kọ́ pàwọ́ àti ẹ̀ pọ̀ mọ́ ẹ ojú kan làdá ni o ọkọ kan lòbí mọ̀ o ọ ti mọ̀ kóòtù ti dá ẹ láre ìwọ àtọ́kọ ẹ lọ gbọ́ ọmọ fún kí nǹkan kan dẹ̀ má pààyàn pọ̀ mọ́ láti ìní lọ. kí Oríyọmí tó travel ló bá mi gbé ìpèsè mi dẹ̀ ti lóyún fún kó tó bá mi gbé ìpèsè náà ìgbà tó wá travel ló pè mí lórí fóònù ló sọ fún mi pé nǹkan ọmọkùnrin òun kò ṣiṣẹ́ mọ́ ìgbà tọ́rọ̀ dẹ̀ ti rí bẹ́ẹ̀ yẹn èmi tẹ̀ ti rò pé kò ní wálé mọ́ adékúnlékún dẹ̀ ni mi rí ń gbà yẹn mi dẹ̀ wòó pé kí n kú gbóyún fún ìgbà tó ti rẹ́dì láti fẹ́ mi. mo dẹ́rùn ìwọ bí oyún olóyún fún mi àwọn ń ṣe yẹ̀yẹ́ ó ṣe yẹ̀yẹ́. nǹkan tó ṣe ni ò dáa o kò dáa náà ń báwo ló ṣe máa gbọ́ ẹlòmíì fún a kò dáa ẹni tí wọ́n sọ fún wa kó lọ́mọ lélẹ̀ ìwé bíi sítórì tó tún ń kà lẹ́lẹ̀ ni kò dáa náà ń à nǹkan tó ṣe ó kù díẹ̀ káàtó what is bad is bad. obìnrin ló mẹni tó mú lóyún fún orí yọmí ni mi lóyún fún. kó lè kó ṣe nǹkan tó le rárá ṣé ibà ṣe wà yìí sìn òun kọ́ ló mọ ẹni tó lọ́mọ a máa ṣe díẹ̀ nìyí bó ṣe wà lórí ó kọ́ ní tójú tira ẹ̀ ó máa wọ́ra ẹ̀ ó máa wọ́ra ẹ̀ torí wèrè tó gbèsè rẹ̀ tó pè lọ́kọ ṣótọ́ kò lè ṣe nǹkan kan mọ́ ní ẹ̀kúnrẹ́ òṣìṣẹ́ mọ́ kí ló ń pè lọ́kùnrin. no no no no no point of correction. kí ni èmi mo lọ́mọ èmi mo lọ́mọ ẹ jẹ́ ká ṣe DNA èmi mo lọ́mọ ẹ jẹ́ ká ṣe DNA èmi mo lọ́mọ i'm sure. ẹ ní sùúrù ẹ ṣàní sùúrù ẹ ní sùúrù ẹ jẹ́ ká fi sùúrù jẹ máa gbà máa gé ẹ̀jẹ̀ yánnà ah, nàná. ẹ sà ó gbà bẹ́ẹ̀ ọmọ tí mo ti bí mo ti tọ́. wọ́n lè ni lọ. ẹ̀mí mi àdánwò tí ó borí ayé mi bàbá dákun jẹ́ kó jìnnà sí mi ọ̀run dákun jẹ́ kó jìnnà sí mi. Èdùmàrè jọ̀wọ́ o má jẹ́ káyé fi mí ṣẹlẹ̀ yà torí pọ̀ táwọn wẹ́ni tí wọ́n yóò fi ṣẹlẹ̀ yà ohun tí ó ṣe mí tí ó sọ mí dẹni ẹ̀sín ohun tí ó ṣe lé mi tí ó sọ mí dẹni yẹ̀yẹ́ Èdùmàrè ẹ dákun má jẹ́ ó ṣẹlẹ̀ sí mi bàbá dákun má jẹ́ ń ṣẹlẹ̀.